على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته eléyìí ni ìtẹ̀síwájú àlàyé àwọn hadith tó wà nù wí two hundred golden hadith from the messenger of Allah ti Abdulmalik Mujahid ilé ìtẹ̀wé Darussalam ní orílẹ̀-èdè Saudi Arabia ni wọ́n gbé ìwé náà jáde hadithi ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six nínú òwe náà ò là ń ṣàlàyé lọ́wọ́ hadith ti òjíṣẹ́lá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ti sọ pé kí a sá tàbí kí a ṣọ́ra fún àwọn ẹ̀ṣẹ̀ apanirun méje kan wọ́n sì béèrè lọ́wọ́ ànábì sallallahu alayhi wa sallam wa mahun hun àwọn wo làwọn ẹ̀ṣẹ̀ náà ànábì wa dáhùn pé alakọkọ ni ẹbọ ẹlẹ́ẹ̀kejì ni asẹ́hẹ̀rù èyí tá à ṣàlàyé lọ́wọ́ ní àná a ṣàlàyé ìdájọ́ ẹni tó jẹ́ onídán tá a mọ̀ sí alásàsí tàbí olóògùn èyí tí yìí ṣe mùsùlùmí tó jẹ́ Nasara tàbí Yahudi wípé tàbí ìsàsíyàn tàbí <clears throat> kò ní kápá tó bá jẹ́ pé dhimmi ni ẹnìkan tí ó ń bẹ lábẹ́ ààbò orílẹ̀-èdè sẹ̀ríà pẹ̀lú pé yóò san jizíà tá ṣàlàyé díẹ̀ wípé tuma rẹ̀ ni owó tí ó san fún ìjọba ilẹ̀ Islam torí pé àwọn ni ń dáàbò bò bógun bá dé àwọn ọmọ ogun ilẹ̀ Islam lé lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n tí idán tó sà sí èèyàn tó bá yẹ pé sà sí láti pa tàbí kò sà láti pọ́ wá ṣokùnfà kú ń tọ̀hún wọn ó pa kì sọ́ọ́sán pé wọ́n gbẹ̀sán ó pààyàn gẹ́gẹ́ bó ṣe wà ní òwe wa ṣùgbọ́n pé ọ̀wọ́ ọ̀pọ̀ sádẹ́hùn wọn ò ní pa nítorí pé ṣùgbọ́n tó bá jẹ́ mùsùlùmí wọn ó pa òun torí pé ó ti dẹ́lẹ́bọ torí pé ó sádán ó ti pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́run ṣùgbọ́n náà sọ̀rọ̀ àbí yẹ̀wùdí òun fún rẹ̀ tẹ́lẹ̀ káfíìrì ni mùṣírìkì ni torí ó ti pẹ́ lómi lọ́lọ́run ṣùgbọ́n ṣẹ̀ríà Islam ní a ò ní pa nítorí èèyàn nítorí náà tó bá san dán èyí tó burú ju idán tó sàn gan ó ti ṣe tẹ́lẹ̀ tá a pa àyàfi tó bá ṣe sábàbí kẹlòmíì ó kú láàfi wá pa ní kìsọ́sọ́ ní ti ẹ̀san tí wọ́n pè ní retaliation nínú law ọlọ́run ṣàánú wa lónìí a máa tẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe inú tíra asọ́rí mọ̀lẹ́bàtàrù fi tasọ́dí lè sáhàrọ́ tilẹ̀ àṣọ́rọ́ tí a fa wa Ah, Wahid Abdulsalam Baali tí wọ́n kọ́. Lónìí, hal yajuzu ta'allumu sihr. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti lọ kọ́ idán? Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti kọ́ dán tàbí láti kọ́ ọ̀yàn ní dán? Hmm, ilé wa látara ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ láti kọ́ ọ̀yàn ní tàbí ká tiẹ̀ kọ́. Àfáwa ni qala al-Hafiz ibn Hajar rahimahullah ta'ala afáwa alhafiz ibn hajar kanú àwọn àgbà afá olóṣè tíra tààmù sí fatahul bari tí ń ṣàlàyé àwọn ahadis tó wà nù tíra sọyù bukhari ó ní qawluhu ta'ala ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba alikiola sọ nínú quran pé innama nahnu fitnatun fala takfur nù súra ẹlẹ́ẹ̀kejì súra two àyà one tí mo bẹ̀rẹ̀ láti aya hundred tí mo tú títí dé one hundred and uh, three níjẹta wípé ọlọ́run sọ nípa àwọn tí wọ́n ń sadán tàbí tí wọ́n lọ kọ́ ọlọ́run sọ nípa àwọn mọ̀lẹ́kà táwọn èèyàn lọ ń kọ́ oògùn tàbí idán yìí lọ́dọ̀ wọn pé àwọn mọ̀lẹ́kà yóò sọ ṣáájú kí wọ́n tó kọ́ wọn pé innama nahnu fitna àdánwò làwa jẹ́ fún yín o fala takfur ẹ má ṣe kèfèrí o ìyẹn ni pé pẹ̀lú tẹ wá kọ́ yìí kíkọ́ rẹ̀ o ó sọ yín di kèfèrí àfáà ni fíhì nínú àáyà yìí o ìṣàrọ́tún ìtọ́ka ń bẹ́ ń bẹ́ o lọ sí kí ni ìlà anna ta'alluma sihri kufrun yẹn pé kákọ́ọ̀yàn ní idán kákọ́ọ̀yàn bí wọ́n ṣe ń pe àlìjànú láwọn ó kéré ju ọ̀nà mẹ́jọ tá a ti kà sẹ́yìn tá a fà ìṣàlàyé àtàwọn ọ̀nà míì tó ń bẹ lóríṣiríṣi orílẹ̀-èdè àti àárín àwọn ẹ̀yà ẹ̀yà ká lọ kọ́ọ̀yàn pé wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí kúfúrọ́n ìsótòǹtàn dìkẹ̀fẹ̀rí ìṣesí yẹn gangan kúfúrù ni kọ́lọ́n làwọn bẹ́ẹ̀ inú fatihul bari ló ti ṣàlàyé yẹn pé ká kọ́ọ̀yàn ó mẹ́rin wa tọ́lọ́wọ́n ba lè kí ọ lásán pé tẹ́ bá ṣe kúfúrú ni o. kọ́lá ibnu kudama rahimahullah ta'ala afáwa ibnu kudama nu tíra àwọn ẹ̀mùkọ́ afáwa àwọn ló ṣe tíra tá a mọ̀ sí al-Mughni wọ́n ní ta'allumu sihri wa ta'alimuhu kíkọ́ dán àti kíkọ́ ọ̀yàn nídán haramun èèwọ̀ ni o la na'lamu fi khilafan bayna ahli ilmi báwọn ṣe nímọ̀ tó yìí o àwọn ò rí ìyapa ẹnu lórí ọ̀rọ̀ yìí lọ́dọ̀ àwọn àáfàá páwọn kan sọ pé kì í ṣe èèwọ̀ àwọn kan sọ pé mọ̀kúrò ni ẹnu àwọn àfáà kò pé àràmù ni bẹ́ẹ̀ náà a lè lè mi lọ́dọ̀ àwọn onímọ̀ kì í ṣe ẹni tí èso onímọ̀ o kọ́ọ̀lá ashabuna àwọn àáfàá ojú ọ̀nà wa yìí ní tó gbà lérò náà ni alahanabila torí pé à ń bà lílo ìyẹn àwọn tó wà lójú ọ̀nà tá a máa fi fa ìdájọ́ ẹ̀sìn yọ nínú kùránì àti súnà ti ojú ọ̀nà Imam Ahmad bin Hanbal ó ní wọ́n sọ pé wa yakfuru sáàhìrù bita'allumihi wa fi'lihi sawa'un i'taqada tahrimahu aw ibahatahu asáàhìr òpìdán alásàsì olóògùn aláransí ó ti ṣe kèfèrí pẹ̀lú kíni pẹ̀lú kíkọ́ èèyàn nídán àti ṣíṣe idán then pẹ̀lú kíkọ́ idán pẹ̀lú pòun gan fún rẹ̀ ń kọ́ pé eh, ta'allum pé allama yu'allimu ta'aliman ṣùgbọ́n eléyìí òun wá látara ta'allama ya ta'allamu mm, ta'alluma eléyìí ti ẹ̀yẹ pé pé ó kọ́ ó lọ kọ́ yàn eh, ó kọ́ idán tàbí ó ṣe idán sawa'un

nítorí madarasa kan tá à ń pè ní almadarasatu alakiliya tí àwọn yẹn wọ́n ṣe tafdili laakili ala ala nakili wọ́n ṣe àjùlọ fún làákàyè lórí ìtọ́lọ̀nsọ tánàbí sọ tọ́lọ̀n bá ti sọ̀rọ̀ tánàbí sọ̀rọ̀ wọn ò lọ gbé sínú làákàyè wọn táwọn bá ti wá gbà pé kò bá làákàyè mu wọn ò ní sọ pọ̀rọ̀ yẹn irọ́ ni torí pé tí wọ́n bá sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀ pé kúfrùn bá wà àwọn ti kú ònú islam pátápátá nìyẹn wọ́n wà lọ fún un nítumọ̀ míì wọ́n ṣe ń pè ní tawil wọ́n wà lọ fún un nítumọ̀ míì táwọn rò pé òun ló bá làákàyè mu irú ojú ọ̀nà yìí àyíwá òun sọ pé alẹ́ ilmu bi sẹ́ẹ̀rí ìmọ̀ nípa idán láìsàbí kò sí tó burú rárá bẹ́ẹ̀ ni kì rárá ń lo indefinite noun pé kì í ṣe ẹ̀ṣẹ̀ rárá kò sì burú rárá hakiku na ala dhalika ó ní àwọn àfọwọ́ di ẹ̀sìn ìjìnlẹ̀ gan gbogbo wọn lẹ́nu wọn kò lórí tó ń sọ yìí li'anna al-ilma dati dhati sharif wọn ní ni gangan fúnra rẹ nǹkan tó lápọ̀nlé ni fún wa bákan náà àti ọ̀rọ̀ tọ́lọ́run ọba sọ tó jẹ́ pé ó kárí lórí gbogbo ohun tí ń jẹ́ ìmọ̀ pé kul hali yastawi alladina ya'lamuna walladina la ya'lamun ǹjẹ́ wọ́n jọra wọn àbí ǹjẹ́ wọ́n ṣe déédé alladina ya'lamun àwọn tí wọ́n mọ̀ walladina la ya'lamun àtàwọn tí kò wọ́n mọ̀ ó ní àyà yìí ó jẹ́ ká mọ̀ wípé nígbà tó jẹ́ pé ìmọ̀ kan ní dán téèyàn bá kọ náà òun náà nu ara òun ní mímọ̀ ló wà wàlẹ anna sihra law lam yakun yu'lam lamma amkana lè farku bainahu wa bayna lè mu'jiza ó ní àti pé dájúdájú tá a bá tiẹ̀ tó wáyé pé àwọn ò kọ́ ẹ̀kọ́ nípa idán ni ànímọ̀ ń pa ẹ̀ ni kò ní ṣeé ṣe fún wa láti ṣe òpinya láàrin idán àti tá à pè ní mọ̀ọ́jíza tá à pè ní mọ̀ọ́jíza ni iṣẹ́ ìyanu tó wáyé látọ̀dọ̀ ọlọ́run wàlẹ́ìlmù bí káwọnì lè mọ́jìzì mọ́jìzán wájibun ìmọ̀ láti mọ̀ wípé iṣẹ́ ìyanu níṣẹ́ ìyanu látọ̀dọ̀ ọlọ́run ọ̀ràn àyàn ni wàá mọ yàtọ̀ wá kọ́ fúlẹ̀ wájú wa lè fọwọ́ àjùbọ́ wa lọ sínú tá ní alqawahidul fiqhiya eh, tá ní law magazine lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ law magazine wípé gbogbo nǹkan tọ̀ràn èèyàn bá dúró lé lórí òun ọ̀ràn èèyàn ni Eh, wà máa la yàtí mọ̀lẹ́ wájibu ìlà bí i fọwọ́ wájibu ó wá látara kọ́ ìdàtún àmọ̀ kan tó sọ pé àlùwàsá ìlú láha ahkamul maqasid gbogbo nǹkan tí yóò jẹ́ kọ́ran èèyàn ó dúró òun fúnra ọ̀ràn èèyàn ni fàhádà yàtẹ́dì àyàkúnà tàṣílù lẹ́yìn ìmẹ̀bí sẹ́ẹ̀rì wàjibà ó lélẹ̀ ní ó jẹ́ àmọ̀ wípé ká nímọ̀ ẹ̀dán pípa ọ̀ràn èèyàn kan tiẹ̀ ni kì í kó àwọn tiẹ̀ tún jẹ́ ọ̀ràn èèyàn kakọ̀ ká sì máa yàn ọ̀mọ yakunu wajiban gbogbo tó bá sì ti jọ ọ̀ràn èèyàn fàkẹ́fà yakunu harama bó o ní o sì wá dé ìwọ̀ wákọ̀ han àti tó ta ló sọ afa <clears throat> wa afa àgbà nídìí Qur'an tá a Imaduddin bọ́nà Kathir rahimahullah ta'ala n'inu tíra wọn ó afa àáfàá yẹn wá ń fọ èsì lórí ọ̀rọ̀ tí Razi sọ yìí ó ní wàá fi kàlámì Razi ọ̀rọ̀ tí àáfàá Razi sọ yìí nadharun min wujuh ìwòye sí ń bẹ́ ń bẹ́ ó yẹ ká wò ó láwọn ojú pọ̀nà ahduha ọ̀kan nínú àwọn ojú pọ̀nà tá a wòye sí nínú ọ̀rọ̀ rẹ̀ ni qawluhu al-ilmu bis-sirri laysa bi-qabih ọ̀rọ̀ tí Razi sọ wípé ká nímọ̀ nípa idán kìí ṣe nǹkan tó burú rárá in anabi yìí lẹ́yìn sàbíkọ̀ bí hin aklan tó bá pé tó gbà lérò tí rọ́ọ̀sì gbà lérò pé kò burú yìí ò ní pé nínú làákàyè ṣe pé mo sọ pé ojú ọ̀nà tiẹ̀ ti máa tọ̀nù famuhọ́ọ̀lì fún òmìnira lè mọ̀ ọ́n tazila yamnauna ada àwọn kan tó yẹ pé mọ́tàrásà àti wọn gangan ojú ọ̀nà táwọn fi máa wo òfin ẹ̀sìn gangan lójú ọ̀nà làákàyè wọ́n ṣe àjùlọ fún làákàyè bí wọ́n gbé làákàyè lórí àyà ọlọ́run àti súnà anábì gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan yẹn ó ní àwọn kan yapa rẹ̀ náà nù wọn yamnawu náà dà àwọn náà ní dán o ni tó wáyé kìí làákàyè ló fẹ́ sọ wàyìn àánà bíi lẹ́yìnsà bìkọ́ bíi hìnṣàrà án lágbẹ́ tó gbà lérò pẹ̀lú pé kò burú yìí ni pé nínú ṣẹ̀ríà fàfihàdì láyàtìl kàrímà nínú àyà tá a fẹ́ ka ìpè wà tẹ́bẹ̀rù mẹ́tẹ́tùlù ṣayàtìnù aláìmúlìkì Sulaiman tí mo ti ṣàlàyé kàkà káwọn Yẹhudi kí wọ́n tẹ̀lé tàórítà àti Injila wàtábàù wọn bẹ̀rẹ̀ sí tẹ̀lé máa tẹ́tìlú ṣayatin alámúlíkì Suleiman nǹkan táwọn èṣù tí wọ́n ká mọ́ ìjọba Suleiman lọ́wọ́ tàbí nǹkan tí wọ́n ṣàfitì rẹ̀ tàbí tí wọ́n dáadáa parọ́ rẹ̀ mọ́jọba Suleiman pé àlìjànú táwọn ń lò yìí o ìlànà bí Suleiman ń lò pé ọlọ́run irọ́ ni wọ́n pa nǹkan yẹn làwọn wá lọ ń tẹ̀lé àwọn talisman àwọn nǹkan tí wọ́n kọ irú ẹ̀ mú ṣàlàyé seven book of Moses tẹ́lómìn bá gbọ́ báyìí rò pé wáàyí tọ́lọ́run fi ránṣẹ́ sànàbí Mùsá ni bí tàórítà kò ní mọ̀ pé ìwé kan tí wọ́n fi ń ṣe oògùn tí wọ́n fi ń pa àlìjànú oríṣiríṣi nǹkan lẹ́bàá ń bẹ̀rẹ̀ pẹ́lú omi tí wọ́n ní ó ka seven book of Moses lórí ẹ̀ yìí náà lẹ́gbọ̀ọ́ kan láàfáà kan ó lọ sátírà kan orí ẹ̀ bá yí ó ya wèrè kìí ṣe kùránì ló yà ń wèrè o wọ́n á sì máa tan yàn jẹ gẹ́gẹ́ bí n ta sọ nínú àwọn ọ̀nà táwọn àfáà tí ńlá ìjànú fi máa tan àwọn tó wá bá wọn jẹ́ fi máa tan wọn jẹ fún ìwòsàn táwọn yẹn wàá rò pé kùránì ní ń lò yóò máa ka àyà kúránì sókè tó bá yá yóò máa sọ yòókù wújẹ́wújẹ́ èyí tí ń sọ wújẹ́wújẹ́ yẹn tí ò bá jẹ́ ọ̀fọ̀ yóò jẹ́ ògèdè bí ò bá jógèdè yóò jẹ́ asán tí ò bá jẹ́ asán yóò jẹ́ àyájọ́ tí ò bá jẹ́ àyájọ́ yóò jẹ́ àwọn èdè kan tí wọ́n fi ń pè àwọn èṣù àtàwọn àlìjànnú ìyẹn ni yóò sọ wújẹwújẹ yóò atọ́ kan sókè inú kùránì àwa rò pé kùránì ń lò mo rò pé tí wọ́n ń sìn eléyìí àfáà ní ááyà yìí tó jẹ́ ká mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń ṣe yẹn nǹkan táwọn èṣù kọ́ wọn ni wọ́n wá lọ ṣàfitì rẹ̀ ní ti àdápa irọ́ pé ní tí Suleiman ń lò nìyẹn ọlọ́ọ̀ni ìyẹn ni wọ́n lọ ń lò àfáà wa ní eléyìí tabshirun li ta'allumi sihri eléyìí ó sọ di aburú pátá hmm? aburú gan-an kéèyàn lọ máa kọ ìdán wọ́n fi sọ́hì ó ń bẹ nínú sọ́hì ìyẹn ni pé ètò lálàáfíà ti muslim man ata arọ́fà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alihi wa sallam sọ pé man ata arọ́fà ẹni tó bá lọ bá adágbègbà àwòkáhinan àbí yẹ̀mẹ́wò tí ó máa ń sọ nǹkan fún yàn faqad kafara bima unzila ala muhammadin ó ti ṣe kẹfẹ́rí sí nǹkan tọ́lọ́run sọ kàlífà náà bíi kíni kan náà alukur'an nínú ti rìwáyà muslim fásà aláwo à ń ṣe in ànábì ní èèyàn ó ń tọ̀ ń lọ bá wọn ó wá bí wọ́n nípa nǹkan kan hmm? lam tuqbalu lahu salatun arba'ina yawman mo béèrè lọ́wọ́ wọn lásán pé ẹ̀yẹ̀mí wo àfáà ìbáwọn wo àbí àfáà àbí wòlíì àbí Baba Baba, ẹ bá ń wà láfíà mi tó sọhun ogójì ọjọ́ títí lẹ́yìn ìjọ náà fódìdí ogójì ọjọ́ ọlọ́run lè gba ìrun rẹ̀ kankan tó kì tí wọ́n bá wá bá a sọ̀rọ̀ pé báyìí ní báyìí ní tó bá gbà á gbọ́ ó ti ṣe kẹfìrí sí kuraani ẹni bá ṣe àgbàgbọ́ sí kuraani kí ló ń fún rẹ̀ kẹfìrí nìyẹn ọlọ́run kò là wà ń bẹ̀. nam wàfi sunnan man akọ̀dà ọkọ̀dà tan anabi sallallahu alaihi wasallam ló sọnù sunna yẹ pé tí è ṣe Bukhari àti Muslim pé ẹni tó bá ta rọ́pò dátà kókó kan wà náà fà ṣàfihàn ó wá fẹ́ atẹ́gùn tó ní tọ́fẹ́ rẹ́fẹ́ sí ẹgbẹ́ àwọn èèyàn náà máa ń sọ bàbá fẹ́ mọ lójú àdán wọ́n fẹ́ sí bàbá pọ̀fọ̀ wọ́n fẹ́ atẹ́gùn sí àbí kí wọ́n náwó kí wọ́n fẹ́ ó yá tó bá ti ṣe bẹ́ẹ̀ fàkọ̀dì sáhàrọ̀ ó ti pìdán mọ́kùn hmm, méjì kan ó so wọn wá pọ̀fọ̀ sí ó fẹ́ atẹ́gùn ó ti pìdán afaa <clears throat> tún wa ní wa qawluhu ọ̀rọ̀ tí rọ́ọ̀sì sọ gbogbo eléyìí ló fi wọ́n ọ̀rọ̀ rẹ̀ àkọ́kọ́ ń sọ nù pé kò burú o wọ́n ní ọ̀rọ̀ tí rọ́ọ̀sì tún sọ pé wala mahdhurin kìí ṣe èèwọ̀ ká tàbí ká ní ala pé àwọn ìjìnlẹ̀ sí fẹ́ ẹnu wọn kò lè rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó sọ yìí bó o ò ṣe ní jẹ́ ìwọ̀ ìwọ ní ò lè jẹ́ ìwọ̀ o ò ṣe ní jẹ́ ìwọ̀ máa má dàkàrà tó ti sọ ìta amúwánu kùránì àti minala aya ti wàlá hadis aya kùránì àti wà di aya sọ tó sọ pé ìfẹnukò àwọn oníwádìí pé ìfẹnukò wọn ń bẹ an yakuna qad nassa ala áàdì al-mas'ala a'immatul ulama pé àwọn àáfàá ó ti sọ àwọn àáfàá tó wà ṣáájú rọ́ọ̀zì látòrí àwọn tábìrún àwọn sọ̀hábà àwọn tábìrún wọn ó ti sọ fún wa pé àwọn àáfàá sọ báyìí pé kì í ṣe wọ̀ a ò rí kankan ní gbogbo àwọn àáfàá tó ṣáájú rọ́ọ̀sì tó sọ ní ti àáfàá Ibn Kathir ń gbìyànjú láti sọ nìyẹn àwọn aksarum àbáǹtí ẹ̀ ti pọ̀ náà ju àwọn wọn ti sọ tàbáwọn tó pọ̀ jù nínú àwọn àfa ò ti sọ̀rọ̀ wàá iná nù sùsù máa là dàlík níbo wàá lọ́rọ̀ àwọn àfa tó sọ òun wà o torí pé ẹni tí ń sọ̀rọ̀ yìí ó ní mímọ̀ ni ó ṣe tẹ̀fsìrì òun ló kọ tíra ń pè ní albidayatu wà nihayatu the beginning and the end ìbẹ̀rẹ̀ àtòpin ó sọ̀tàn ayé látòrí ádámù títí di tí ó ṣẹlẹ̀ tí ó gbèdè gbogbo ohun tó ṣẹlẹ̀ lọ́dún kọ̀ọ̀kan ní ń ṣàlàyé tó ní mímọ̀ ni ó ti àwọn tíra pọ̀ ó kọ lórí ulumul hadith àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ohun ọ̀rọ̀ wọn wá dá ọ̀rọ̀ tó sọ pé nu wọn kò wọn ò rí òun náà sì mú wá a jẹ́ pé kò wọlé irọ́ nípa lọ́dọ̀ tiẹ̀ tí ń sọnù thumma idkhāluhu as-sihra fi umumi qawlihi ta'ala qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun ọ lẹ́yìn náà fífi tàbí kíkì dánbọ ìtumọ̀ àyà kùránì wípé al yastawi lẹ́dínà yàlámù ń sọ ǹjẹ́ wọ́n dọ́gba bí àwọn tí wọ́n nímọ̀ àtàwọn tí ò nímọ̀ kíkì ìmọ̀ dán tàbí onímọ̀ dán bọ́ ara àwọn onímọ̀ tó lọ́n sọ yìí o fi iná tọ̀ ìwòye mẹ́mbẹ́ ó yẹ ká wòye sọ̀rọ̀ lè á náà rí ilẹ̀ àyà torí pé àyà yìí gangan ti ń sọ iná mọ̀dálàtà alámẹ́dẹ̀ẹ́lẹ̀ alìmínà lẹ̀ ìlímọ̀ ṣàrẹ̀ yìí ní tí àyà yìí ń sọ ni pé ń jù wá ní ìwé Èyí tí ń bẹ fún àwọn onímímọ̀ ìmọ̀ ṣẹ̀ríà lọ́lọ́run ń sọ níbí, kìí ṣe gbogbo onímímọ̀. Kìí ṣe pé ẹni tí ń wọ́ọ̀kì physics àbí biology, ìhùn àwọn tí ń ṣàlàyé ìmọ̀ ṣẹ̀ríà, ìmọ̀ ẹ̀sìn bá ṣe lólé ayé. Ẹ rí pé kan náà àwọn ọ̀jọ̀gbọ́n tí ìran tí ó kọ ẹ́ sìn, ó ní science in the hands of an unbeliever makes such person a clever devil. Hmm. ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì lọ́wọ́ ẹni tí ò ní mọ̀ ṣẹ̀ríà tí ò ní mẹ́sìn yóò sọ di èṣù tó gbọ́n bérebére èyí ni ó sì rí nǹkan tí ń ṣẹlẹ̀ láyé nígbà tí ọkùnrin kan tí a ń pè ní Easton tó lọ ṣe kinní kan tá à ń pè ní hydrogen bomb tí wọ́n lọ jù sí Hiroshima àti Nagasaki weapon of mass destruction tí gbogbo ayé náà ń ké ní ìsìn pé kò yẹ kí a máa lò ó nígbà tí wọ́n bá ju ẹyọ kan sílẹ̀ tèràtèrà ní òkú ń bẹ tẹ̀sínsin tẹ̀sínsin àti gbogbo èèyàn pátá ràlẹ̀ràlẹ̀ rẹ̀ ò tún ní kó ń bẹ títí nǹkan bí àádọ́ta ọdún ọgọ́rùn-ún ọdún lẹ́yìn rẹ̀ wọ́n lè bímọ kó lápá kan wọ́n lè bí ọmọ mi kó mọ́ lórí wọ́n lè bí mi kó mọ́ lójú wọ́n lè ní mi kó jẹ́ pé apá ò jáde lẹ́yìn wọ́n lè bí mi káwọn mẹ́ta ó lẹ́pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ rí i pé tó bá kó ní mẹ́sìn ni kò ní gbérú mọ̀ ń jáde fún wọn ibi tí ó lọ lò sí yóò jẹ́ bí ọ̀tọ̀ kò ní jẹ́ ibi tí wọ́n fi máa pààyàn ẹ rí i pé àwọn onímọ̀ tí wọ́n nímọ̀ nípa explosives kí nǹkan ó ba kan tó pọ̀ jẹ́ ẹ rí i pé wọ́n máa ń lò láti gbẹ́ kànga láti fọ́ àpáta ni wọn ò ní lọ lò láti fi kíni láti fi máa jagun nítorí náà tí wọ́n ń ṣàlàyé bí àwọn onímọ̀ tí wọ́n ń sọ bí ni elimu ṣẹ̀rẹ̀rí ìmọ̀ ẹ̀sìn ni o torí wọ́n pé gbogbo ìmọ̀ ni ìmọ̀ bú ń bẹ o àwọn tí onímọ̀ bú wọn ò sí lára àwọn tọ́lọ́hún yìí ń bí o. wàlímà colt èyí ṣe tó sọ pé iná ha dàmí ni wípé ẹni tó nímọ̀ ìdán ó wà nú àwọn tọ́lọ́hún yìí ń bí kò ṣeé ṣe o. fún mọ̀lẹ́yìn náà tàrọ̀kì ìlà wujubi تعلمه بأنه لا يحصل العلم بالعجز بالمعجز إلا به sísọ ìmọ̀ọ́dán kó wá gbé lọ síbi ipò kódọ̀ràn èèyàn kakọ yìí nítorí pé àìmọ̀ nímọ̀ ń pa dán kò ní jẹ́ ká nímọ̀ nípa mọ̀jísà tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé ìmọ̀ pé ah, eléyìí o iṣẹ́ ìyanu látọ̀dọ̀ ọlọ́run ni àyàfi ká kọ́ mọ̀ọ́dán wàhádà olérú ọ̀rọ̀ yìí o qawlun da'ifun ọ̀rọ̀ tó lẹ́ẹ̀pọ̀ ní balfasi kódà ọ̀rọ̀ lílẹ̀kọ́ ọ̀rọ̀ burúkú ni lè anna àádọ́mọ mu'jizati rasulina èyí torí pé èyí tó tóbi jù nínú iṣẹ́ ìyanu ànábì wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam hiya alukur'an al-azim ó ní alukur'an alladhi la ya'ti al-batilu min bayni yadayhi èyí tó ṣe pé ìbàjẹ́ kan ò lè wọ́ láti wájú ni wala min kò sì lè tẹ̀yìn wọnú kur'an. tanzilun min hakimin hamid ó sọ̀kalẹ̀ ní látọ̀dọ̀ ọba ọ̀jọ̀gbọ́n ọ̀bẹ̀lẹ́yìn thumma innal ilma bi anahu mu'jiz la yatawaqqafu ala ilmi sihiri aslan lẹ́yìn náà dájúdájú ìmọ̀ pe mu Jiza mọ̀ pe kùránì je iṣẹ́ ìyanu látọ̀dọ̀ ọlọ́run tẹ́nìkan ò rírú rẹ̀ mú wá nígbà náà tí wọn ò sì ní rí mú wá kí ni tàbí ni wọn ò ní rí mú wá torí pé èdè tí wọ́n fi sọ kùránì kalẹ̀ gan-an àwọn tó gbọ́ èdè òní nígbà náà ní ò ṣeé ṣe bó o ní ní ìsìn nígbà tédè tí wàá ń lọ. <laughs> torí náà láyà tàwọn kọfà àlàyé mi sihiri aslan kò dúró ká mọ̀ pé kùránì jẹ́ ìyanu látọ̀dọ̀ ọlọ́run kì í ṣe nítorí pa anímọ̀ ń pa adán ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. ثم من المعلوم بالضرورة أن الصحابة والتابعين وأئمة المسلمين وعامتهم كانوا يعلمون المعجز bẹ́ẹ̀ ni ìmọ̀ tí ò ní bùkátà sí kájókòó kọ́ni ò ní pé àwọn sàábé àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn aṣáájú mùsùlùmí nídìí ìmọ̀ àti gbogbogbò mùsùlùmí wọ́n dá iṣẹ́ ìyanu mọ̀ wọ́n mọ̀ pé Kùránì iṣẹ́ ìyanu látọ̀dọ̀ Ọlọ́run kì í ṣe mọ̀ nípa adán ló jẹ́ kí wọ́n mọ̀ Hmm? wa yufarrikuna bihi wa bayna ghayri wọ́n sì ń sòpinya láàrin kùrán àtàwọn ìwé mi wọ́n sì ń sòpinya láàrin iṣẹ́ ìyanu tọ́lọ́n àti ètè ó jẹ́ dán walam yakunu ya'lamuna sirra wala ta'allimuhu wala 'allamuhu wallahu wọn ò sì jẹ́ni tó nímọ̀ dán tẹ́lẹ̀ wala ta'allamuhu. Hmm, bó ṣe yẹ kó rí nìyẹn wàhálà ta àlàmóhù wàhálà àlàmóhù wọn ò kọ́ bẹ́ẹ̀ ni wọn ò sì kọ́ yàn yẹn pé àwọn sàábé láta àlàmú àṣehìrọ̀ wàhálà àlàmú àṣehìrọ̀ wọn ò kọ́ idán lọ́dọ̀ ẹnikẹ́ni àgbọ̀ pé ńgbà tábùbákiri lọ́dọ̀ àwọn lárúbáwá ọkọ̀ kan ó lọ kọ́ dán bẹ́ẹ̀ umaru lọbẹ̀ ó lọ kọ́ bí wọ́n ṣe ń pè àlìjánu usman náà ní ẹgbà mi ò mo ti dé ìjọba báyìí ní ìsìn o èèyàn ò lè já ṣáájú kó jókòó lásán o àjẹ́ ò wá fẹ́jú mọ́ lóru o oṣó yọjú sí o alágbègbà ń bọ̀ ẹ dákun ẹgbà mi ò èèyàn àgbà àgbọ̀rí bẹ́ẹ̀ sì ni wọn ò fi kọ́ ọ̀yàn abdullahi ibùnú abbas ọ̀rọ̀dí aláàánú abdullahi ibùnú umar abdullahi ibùnú masud gbogbo àwọn ọmọ kéékèèké sàábé anas ibùnú malik àgbọ́ pé wọ́n láwọn lọ kọ́ idán lọ́dọ̀ abubakar umar usman ali rí o kọ́lá abu hayyan ẹlẹ́ẹ̀karùn-ún afáwa mú ọ̀rọ̀ abu hayyan tí wọ́n ṣe tafsiri tá a mọ̀ sí albaharul muhayit wọn ni wàá mọ àkókò tá a lomi sèhèrè ìdájọ́ ìkẹ́kọ̀ọ́ dán famakana minhu yu'azzamu bi ghayrullahi min alkawakib wa shayatin èyí yòówù nú ẹ̀kọ́ dán tó jẹ́ pé ń ṣe gbígbé tóbi fún ẹlòmíín yàtọ̀ sí Allah bóyá nínú àwọn ìràwọ̀ la gbé tóbi àbáwọn èṣù o wà ìdánfàtù mọ́ yóòdéfù Allahu ilé à àti ṣíṣàfitì tọ́lọ́hún dá tàbí iṣẹ́ ọlọ́run kásàfitì ẹ̀ sọ́dọ̀ nǹkan míì yàtọ̀ sọ́lọ́hún kẹ́bi téèyàn bá fẹ́ pé àǹjànú gbà mí ẹ pè wọ́n bí ọlọ́run ni ẹ lè sọ pé ìwọ ẹlẹ́dàá òun tàbí ìwọ lọ́bọ òun tàbí ìwọ ló àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm? fàáwá kófúrọ́n ìjìmá àn ìṣe kẹfìrí ni nípanupọ̀ gbogbo àwọn afá láàyà hìlò tààlùmùhù wà lálẹ́ àmàlù bíi kò lẹ́tọ̀ọ́ ká kọ́ kò sì lẹ́tọ̀ọ́ ká fi ṣiṣẹ́ wàkádà àmà kó sì dàbí tààlùmìhì sáfàkù dìmáì wàtàfíríkù bẹ́ẹ̀nà zọ̀jẹ́ni wà lásìkò gbogbo tí wọ́n bá gbà lérò pẹ̀lú dán gẹ́gẹ́ bí ìtẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ ìmọ̀ ṣùpínyà láàrin ọkọ àtaya tí wọ́n pè ní fìràkù wàlá àsìkò àti káyé àwọn ọ̀rọ̀ yẹn sáfìrákù sí wọn ẹlòmíì sí ní ìsìn àmọ́ gbọ́ kiri ń gbòòrò pa ah, ẹ̀fí wọn lẹ̀ á sí wọn ní ìsìn wàlá ìkúfùrù ló sọ lẹ́nu òun ó ṣe ní ìsìn sọ ó lè jí nǹkan rẹ̀ ó wá mi kí lè ṣe máa ń ṣàlàyé ah, bá mi nu pé tó ń sọ pé òun ò mọ nǹkan kan ju rán o torí pé ẹni tó bá jalè náà fẹ́ ẹja rán sí olóhùn àáfàá lóhùn ò mọ nǹkan mí ìjogún bí bọ́lọ̀ subhanallah hmm? <laughs> ẹnìkan tí wàá bá mi náà rí kò níṣẹ́ ó níṣẹ́ o ṣùgbọ́n rò pé òun ò níṣẹ́ ń wáṣẹ́ ìjọba ó sì ti kọ́lé ń gun mọ́síìnì ó wá lòun dọ́dọ̀ àfààyàn àfààní kò ń lọ bògún gbígbóná ó fẹ́ dákọ̀ àfààyàn mo pa mọ́ lẹ́nu mọ́ dákọ̀ ẹ̀ torí mò ń kírun káàkiri ìlú ní bá ti mọ̀ ní ó dogun nù bí téèyàn bá ti lè yàn nílé kírun àtòríṣà àwọn èèyàn sì wàá máa béèrè lọ́wọ́ èèyàn mọ̀ wulẹ̀ dá akọ rẹ̀ ló ní kò ń lọ bọ̀gún gbóná kò fẹ́ pààyàn ni kò ń lọ bọ̀gún ọlọ́run ṣàánú wa náà àfa wa ni wàá mọ ìdàkánà láà yá àlàmù mi ni òṣè omi dàálíkì tó bá yẹ pé kò sí nǹkan kan tá a ti sọ yìí bóyá ìṣẹ́ bọ àbí ìmọ̀rogún pẹ̀lú ọlọ́run tàbí bóyá a fẹ́ fi tẹ̀jẹ̀ yẹn sílẹ̀ a fẹ́ fi ṣòpinya láàrin ọkọ àtàyà àbí láàrin ọ̀rẹ́ kò sí gbogbo aburú yìí ń bẹ̀ bali atamil a lè sọ pé ìwọ ni a lè sọ pé kì í ṣe wọ ó ní ṣùgbọ́n fàzọ́ irú èyí tó hàn bẹ́ẹ̀ ni pé àná ùláyà ìlú ta àlómoho wà lálẹ́ amẹ́lùbí kò lẹ́tọ̀ọ́ ká kọ́ kò sì lẹ́tọ̀ọ́ ká fi ṣiṣẹ́ ẹ wọ̀rọ̀ ìyẹn <laughs> pàrọ̀ àmúni sọ̀hún wàmàkánami náà ìtàkìyìlì wà dájàlì gbogbo èyí tó bá ní ó ń ṣe pẹ̀lú ìṣújú bí àwọn idán gangan lè léyìn tó yàtọ̀ sásàsì táàmù lọ ń wo àwọn tí wọ́n ń pidán wọ́n lè na wọ́n lè pàtẹ́wọ́ ẹyẹ ò fò jáde ẹyẹ ò tún fò àwọn ò tún dì í mú yóò wà tún para wọ́n mọ́ra wọn ẹyẹ ò tún rà àti rọ́ wàṣà abádàtì àti máa dọ́gbọ́n ká lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ká fi sọ pé nǹkan rí bẹ́ẹ̀ lẹ́ni tí ò rí bẹ́ẹ̀ fàlàbí àwọn tí ẹlòmíín ní ìsìn olè ló ń afẹ́fẹ́ Hmm? ilé jó àrígbé ẹsẹ̀ rẹ̀ ò mọ̀ kan lẹ́nu afẹ́fẹ́ ló mọ̀ wá bẹ́ẹ̀ sì ni àwa láàárí ìṣújú ní nǹkan kan ló dúró lé lórí kò dúró sínú afẹ́fẹ́ ó jọ bẹ́ẹ̀ lójó wà ni hmm. àbí irú ìtọ́lọ̀ ń sọnù kùránì nígbà tí àwọn òpìdán isa òpìdán firaun tí wọ́n ju ọ̀pá wọn àti àwọn okùn wọn lẹ̀ tọ́lọ̀ wa ni wọ́n fi ṣùjú bú àwọn èèyàn lójú wá dàbí ẹni pa àwọn ọ̀pá yẹn di ejò apá kan náà àfọ́n tẹ̀fsírì abálòwò tẹ̀fsírì ibn Kathir wọ́n ní ibi tí pápá tí wọ́n ti ṣe ìfagagbága yẹn wọ́n ti wá rí àwọn nǹkan kan mọ́ bẹ́ẹ̀ tó jẹ́ pé bí wọ́n ṣe jùúlẹ̀ yẹn yóò jẹ́ kí nǹkan bí iná ṣùgbọ́n táwọn ò ní rí yóò máa ti àwọn okùn yẹn bí ẹni pé ń rìn ó ń rìn wọ́n ṣàlàyé irú wọ̀nyẹn àáfàá ni irú eléyìí náà fàlàyé ń bá gbé ìta àlùmù kò tọ́ ká tún kọ́yìn ganan li'annahu min babil batili torí pé ń bẹ ní abẹ́ irọ́ pípa wà in qasada bí ìlàwà wà láìbá tó bá pẹ́ tó wá ń pi dẹ́ntà ń sọ ìtẹ́ ń pè tó ń gbà lérò ni pé play and pass time ó kàn fi ń dáhùn èèyàn lára yá ni lákàn fi ń ṣeré ni wàtàfríjà náà àlà kífàtì sọ̀nà àtìhí fàyókọ̀rọ̀ pé hmm, òun kàn sáfẹ́ káwọn èèyàn wò pé òun perfect yẹn pé òun mọ̀ ṣe dáadáa òun gan mọ̀ kúrò ní nǹkan tá a kọ ni èyí ò lẹ́bọ̀ kankan nínú ogún ẹ̀ńdọ́gbọ́n ni òun gan mọ̀ kúrò ni torí pé irọ́ ni àáfà tó wá kọ tíra yìí àáfà wa Wahid Abdulsalam Baali àwọn ní kúlìtù àwọn sọ pé wàhádà kàlámùn hasanun jẹ́jìdùn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tó dáa ni ọ̀rọ̀ gidi ni wàá wà lẹ́dí yambagi ta'awilu àlẹ́ ìfẹ́ àdàlà èyí ló yẹ ká mú nú ọ̀rọ̀ tá à ń sọ yìí àbí ọlọ́run ọba lékè ọlá kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ àti ló ń kan bí ọgbọ̀n ṣẹ́jú ṣókí tàbí eréfì ọ̀rọ̀ wa náà ni pé kíkọ́ idán àbí kíkọ́ ọ̀yàn nídán lílọ kọ́ àbí kákọ́ ọ̀yàn bí wọ́n ṣe ń lo àlìjànú bí wọ́n ṣe ń pe àlìjànú bí wọ́n ṣe ń rán wọn ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam eléyìí ṣe pàtàkì fún wa láti gbọ́yé torí àrínú àwọn àáfàá míì náà tó jẹ́ pé súnà ló ń pèpè rẹ̀ mọ́ rẹ̀ tàbí ó jẹun súnà ṣùgbọ́n tọrọ òye kò ní mọ̀ dáadáa tí ó ní òun tiẹ̀ fẹ́ lọ kọ́ kinní yẹn kóun fi lè mọ bóun ó ṣe máa ṣàlàyé fáwọn èèyàn pé ò mo mọ́ lọ kọ́ o ẹlòmíì lè máa béèrè pé tẹ́yìn náà ń sọ ẹ̀ ń sọ̀rọ̀ ọ̀fọ̀ bó lẹ ṣe mọ́ tẹ́ ẹ̀ bá kọ́ ó ṣeé ẹlòmíì ti kọ́ tẹ́lẹ̀ kí súnà tó yé tó wá ń ṣàlàyé mímọ̀ rẹ̀ tó ti mọ̀ ọ́ tẹ́lẹ̀ ni ìyẹn ò wá fà wá láàyè kápé ni kápá wà lẹ́yìn fẹ́ lọ kọ́ ó dàbí kéèyàn sọ pé òun fẹ́ lọ ṣe zìnà tóun bá ti ṣe zìnà fún bí ọdún méje òun àbẹ̀rẹ̀ wá àsì pé zìnà ò dáa pẹ̀lú ìrírí tóun ti rí nídìí zìnà àtàwọn aburú tí mẹ́bẹ̀ òun ò fi lè mọ ṣàlàyé ọdún méje gan lòun fi ṣe ọ̀nà báyìí kò bá mu ọlọ́run ti sọ fún wa pé ò dáa náà ti ṣàlàyé èyí náà tó láti sọ fáwọn èèyàn kọ́lọ́n kó ṣàánú wa torí pé èèyàn ò ní sọ pé òun fẹ́ mọ̀ nípa ẹbọ òun ó kọ́kọ́ dẹlẹ́bọ tó bá kú ńkọ́ àwọn èèyàn á sì máa mú àwọn òròrí tí ò wọlé wọn ò ní ẹnìkan ò lè mọ mímu bí ẹni tó kú sódò ọ̀rọ̀ yẹn ò lè yé èèyàn àfi kéèyàn náà kọ́ bọ́ ọbẹ̀ náà kò bọ́ sí inú ṣẹ̀rẹ́ ìsìláàmù ẹ má kọ ìdán ẹ̀yin tẹ́ sì mọ̀ tẹ́lẹ̀ tọ́lọ́run ṣàánú ẹ má kọ ọ̀yàn nìdán àwọn tó sì ń wà ń bẹ lọ́wọ́ àbẹ̀ ọlọ́run ọba àlekè ọ̀la kó bá nìyí wọn lọ́kàn padà kí wọ́n fi ilẹ̀ kí wọ́n yé dayé láàmú gbogbo àwọn àjànú tẹ́lẹ̀ wọ́n ń sá fún lù ní àwa la wọ́n wá lù pẹ̀lú ilẹ̀ ọba wọn nú gbó ẹ̀yin mọ̀ nílẹ̀ yorùbá ń wọ́n ni wọ́n lọ gbòòrò lọ́ ké ẹ̀yin ayé o kíní kan wọn àwọn ẹ̀dá ọmọnìyàn ló lọ sara wọn di ni lẹ́ẹ̀lẹ́ ní yẹ̀yẹ́ lọ́dọ̀ àwọn àlìjẹ̀nù náà ó dàbí ọ̀rọ̀ ẹranko ní gbogbo alẹ́ ẹranko ń sá fún ṣùgbọ́n àwa fúnra wa là lọ mú kìnìún tá à mú wálé ta ló ń bá wọn ṣeré tá a sọra wa dẹranko láwọn ọ̀nà tó pọ̀ tí ìtún ní lè ṣàlàyé èèyàn ní ìsìn kó dẹ̀ bá àwọn èbó ní ìsìn ewúrẹ́ ajá oríṣiríṣi hmm, wọ́n mọ̀ náwó lé ajá lórí bí èèyàn mú sù wọ́n mọ̀ náwó àti tó kú tí n bá gbàgbé bí àbọ̀ six million dollars no ten million dollars tí n bá gbàgbé ló wíl ló fún ajá nìkan tí wọ́n máa fi tọ́jú ẹ̀ tó ń bá kú yorùbá sì ní èèyàn ò rí ibi sùn ajá hàn kọ́lọ́hún sànù wa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílùú èbó ní ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ kìnnì kan multimillionaire kò níyàwó kò bímọ òmíì níyàwó kò bímọ òmíì níyàwó bímọ ẹyọ kan tẹ bá wá dénú ọgbà àwọn acres of land àwọn sáré ilẹ̀ tó pọ̀ wọ́n mọ̀ sí kìnìún òdìdí ẹran ni wọ́n mọ̀ fún jẹ lójoojúmọ́ wọ́n mọ̀ sí ejò ọ̀ní owó tí wọ́n fi ń bá àwọn iléeṣẹ́ òótọ́ mọ́ so ọlọ́run ṣàánú wa ẹjẹ́ àwòye sí o. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم اهدنا وسددنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته